àwọn ìjọ ahmadiyya àwọn tó ní kọdíyà níyà àwọn tó ní làhọríyà káàkiri gbogbo àgbáyé wọn kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. Mirza Ahmadu lànábì àwọn ahmadiyya lòjíṣẹ́ àwọn ahmadiyya múritádọ ni bàbá rẹ̀ wọn kì í ṣe mùsùlùmí o amadíyà lẹ̀sìn tí wọ́n ń ṣe. masiru tá à ń retí Ìsá ọmọ màríyàmá kì í ṣe gulam ahmadu torí aláàbò kò rán níṣẹ́ bí kò sí èṣù ẹni ẹ̀kọ́ tó ń jẹ́ kọ́dìyà níyà kí gbogbo wa lọ́ọ́ máa dájú fúnkúrọ́ọ̀nì Mírízà Mírízà Gulam Ahmadu pẹ̀lú nájìmù ilẹ̀ ọ̀ fúnkúrọ́ọ̀nì gbogbo wọn o. kàláwù ìṣọ́ ṣọ́wa káàmẹ́dì èpè ríru bí ìjọ àwọn amadíyà pẹ̀lú ìjọ tìjáníyà pẹ̀lú ìjọ àwọn ṣíyà kàláwù làwa níbẹ̀ mirza zagulam ahmadu àti shehu ahmeda tó lẹ́sìn tìjáníyà pẹ̀lú ibrahim niyas ó kúrọ ní gbogbo wọn o. ẹ jẹ́ ká padà sínú súnà súnà ànábì muhammad òjíṣẹ́ gbogbo àgbáyé tó níjẹsẹ̀ dé òpin ká láwùrán wá ṣe o kó fi súnà rẹ̀ borí o. ara wa ni onísùnfì ó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni. ó rí tó fi máa ṣe rẹ̀ yìí tó fi máa ṣe rẹ̀ yìí tó lè kó tẹ̀sí bá àbọ̀rùn tó lè wọ́n tó yálà jàlá. ọ̀sẹ̀ ìgbésẹ̀ ló ń lé ìtàkùn ẹ̀rọ púpọ̀ ọ̀sẹ̀. sí lọ́dọ̀ ẹ̀. Yóò wọ́n jẹ́ lára yóò máa ṣe eré ẹ̀ lọ. Wọ́n lára ẹ̀ ní ọ̀pọ̀ rẹ̀. Ara wa ni oníṣubí, wọ́n ti wà ní ara wa ni èèyàn wa ní ìwà láàyè èèyàn wa ni. Èèyàn wa ni. Súnfì Súnfì máa ń ṣe rẹ̀ ni. Súnfì máa ṣe rẹ̀ ni. Ó ní kó tẹ́sí bá àkọ́rọ̀. Ó ní wọ́n tó yára jàlá onídọ̀dọ̀ yìí onídọ̀dọ̀ yìí yóò máa ṣe yóò máa ṣe eré ẹ lọ fúnra ẹ lọ. ara wa ni onísùnfì wọ́n ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni. túbí túbí máa ṣe rẹ̀ ni túbí máa ṣe rẹ̀ ni ó lè kó tẹ́sí bá àkọ́rùn ó ní wọ́n tó yára yàrá. ọ̀sẹ̀ ẹ̀ yóò máa ṣe eré ẹ̀ lọ. ara wa ni oníṣùfì ó ti wà ara wa ni èèyàn wa ni ìwà èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùnfì ni wọ́n ní wà ní ara wa ni èèyàn wa ní ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùnfì ni wọ́n ní wà ní ara wa ni èèyàn wa ní ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùnfì ni wọ́n ní wà ní ara wa ni èèyàn wa ní ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùnfì ni wọ́n ní wà ní ara wa ni èèyàn wa ní ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùnfì ni ó ti wà ní ara wa ni èèyàn wa ní ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùnfì ni ó ti wà ní ara wa ni èèyàn wa ní ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùnfì ni ó ti wà ní ara wa ni èèyàn wa ní ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùnfì ni ó ti wà ní ara wa ni èèyàn wa ní ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni.

má bẹ̀rẹ̀ rẹ̀ tó lè kó tẹ́jú bá àkọ́rọ̀ ó ní wọ́n tó yára yára yàrá. báwo ló ra yóò máa ṣe eré ẹ̀ lọ. ara wa ni onísùnfì ó ti wà yí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùnfì ni bó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùnfì ni bó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùnfì ni bó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni. Súnfì Súnfì máa ń rẹ̀ yìí Súnfì máa ń rẹ̀ yìí. Ṣé kó tẹ́sí bá ó lè wọ́n tó yára yàrá. ọ̀rẹ́ ìgbẹ́ ló lè ní ìgbà nílẹ̀ ẹ̀rọ kò wọ́n ẹ̀rọ ti làbẹ́ ló púpọ̀. lọ́sọ̀rọ̀ náà ó lè gbẹ́jọ́ sí àjọ ẹ̀rọ ìgbẹ́ ló lè látàrí àdéjọ́ ọ̀rọ̀ kíká. kò ní lọ́dọ̀ ẹ̀ kò ní lọ́dọ̀ ẹ̀ yóò jẹ́ yóò máa ṣe eré ẹ̀ lọ. ara wa ni onísùnfín ó ti wà ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùnfín ó ti wà ara wa ni èèyàn wa ni wà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùnfì ni wọ́n ti wà yìí ara wa ni èèyàn wa ni wà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùnfì ni wọ́n ti wà yìí ara wa ni èèyàn wa ni wà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùnfì ni wọ́n ti wà yìí ara wa ni èèyàn wa ni wà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùnfì ni wọ́n ti wà ara wa ni èèyàn wa ni wà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni oníṣúfì ó ti wà yí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni oníṣúfì ó ti wà yí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni oníṣúfì ó ti wà yí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni oníṣúfì ó ti wà yí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni tó fi máa ṣe rẹ̀ yìí tó fi máa ṣe rẹ̀ yìí tó lè kó tẹ́sí bá àbọ̀rùn ó lè wọ́n tó yára yára. ó ní ọjọ́ tó lè ní ẹ̀rọ púpọ̀ ó lè ta ẹ̀rọ púpọ̀. láti rẹ̀ ó lè ní ọjọ́ tó lè ta ẹ̀rọ púpọ̀ ó ní látara ẹ̀rọ púpọ̀ kíká. kò ní dọ́dọ̀ ẹ̀ kò ní dọ́dọ̀ yóò máa ṣe eré ẹ̀ lọ. ó rà rẹ̀ ó ara wa ni onísùfì ó lè wà ara wa ni èèyàn wa ni wàláhì èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùfì ni bóde wà ní ara wa ni èèyàn wa ni wàláhì èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùfì ni bóde wà ní ara wa ni èèyàn wa ni wàláhì èèyàn wa ni èèyàn wa ni. بسم الله والحمد لله والصلاة والسلام ala rasulillah adúpẹ́ fún Allah ọba tí ọpẹ́ tọ́ sí ní gbogbo àsìkò adúpẹ́ fún lórí orí rẹ̀ tó ṣe fún ẹnìkọ̀ọ̀kan wa kí Allah subhanahu wa ta'ala kó má àpadà sí aburú tọ́ mo kí wa káàbọ̀ sí ìkànnì Taalim TV ní alẹ́ ọjọ́ tòní alẹ́ ọjọ́ tòní ní alẹ́ ọjọ́ sábtì déètì òní ní ọjọ́ kẹta ọjọ́ kẹta oṣù Rabi'u Thani oṣù Rabi'u Thani ọdún fourteen forty four mi ò tiẹ̀ mọ̀ bóyá mo kọ déètì ok mi ò tíì kọ déètì orí program inshallah máa padà kọ níta òní ni ọjọ́ kẹta ọjọ́ sábtì ọjọ́ kẹta oṣù kẹrin rọ̀bí ìfáàní ọdún fourteen forty mo kí wa káàbọ̀ sí orí ètò wa ètò yín àsòfíà látùtọ̀ríkọ́ khalafat al-islam ẹ̀sìn sufi onítọ̀ríkọ̀ lòdì sí ẹ̀sìn islam kókó ìwádìí èsì ọ̀rọ̀ lórí hadithi ayẹyẹ maulidi anabi wa muhammad sallallahu alayhi wa sallam episode seventy one episode seventy one. Um, èmi ò gbàgbé mi ò gbàgbé àsọtẹ́lẹ̀ wa wípé àlàyé lórí ọ̀rọ̀ tí àmírù tààwùnù sọ nípa sufi sunna ìsìláàmù sufi sunna ìsìláàmù so ẹ fọkàn balẹ̀ ẹ jẹ́ ká yanjú àwọn àjáwọ̀ yìí àwọn àwọn èyí tó já wọlé yìí ẹ jẹ́ ká yanjú wọn náà inṣàlá. àwọn èèyàn kan ni wọ́n sẹ́ndì fídíò kan sí mi wọ́n ní kí n wò èèyàn bíi mẹ́rin ló sẹ́ndì ẹ̀ mi èmi gángan fún ara mi padà wá rí lórí Facebook ọ̀dọ̀ mi mo wá rí i pé ọ̀rọ̀ yìí ó yẹ kí a gbìyànjú láti fọ èsì rẹ̀ kínní kan ni a gbọ́dọ̀ mọ̀ dájú gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa. ṣẹ̀rí tí a bá mọ àwọn ìyàtọ̀ tó wà láàrin àwa mùsùlùmí láàrin ara wa síra wa tí a bá mọ ìyàtọ̀ tí ń bẹ láàrin wa síra wa ní pàtàkì jùlọ láàrin igun àwa mùsùlùmí àdìsúnà àti igun àwọn onísùfì òǹtọ̀ríkọ̀ táwọn náà pèrè àwọn ní mùsùlùmí. àárín nǹkan kan ṣe sí pé ó pèrè àwọn ní mùsùlùmí ṣùgbọ́n a nǹkan ṣe sí ká dá wọn mọ̀ ká dá wọn mọ̀ ká má ba kó sí páńpẹ́ a gbọ́dọ̀ mọ àwọn ìròyìn tí ń bẹ lára alùsùnà àti àwọn oníṣòfì ṣe rí àwọn ìròyìn yìí yóò ràn wá lọ́wọ́ táàfi bí máa dára wa láàmú lórí social táàfi ní máa ná owó dànù pẹ̀lú dátà rírà táàfi ní máa fi àsìkò ṣòfò torí pé ẹni tí ó bá dá àfọ̀n súfì mọ̀ ẹni tí ó dá súfì mọ̀ á ah, nǹkan ṣe ń tọ̀ nǹkan ṣe nínú ìròyìn tí ń bẹ lára onísúfí mo sọ fún wa nínú àwọn ẹ́písòdù tó síwájú wípé ẹ̀sìn súfí ní orígun márùn gẹ́gẹ́ bí Islam náà ṣe ní orígun márùn orígun Islam márààrún làwọn mùsùlùmí mọ̀ wọn ò orígun ẹ̀sìn súfí mọ̀ èmi ni mo fà á jáde láti inú àwọn tírà wọn pé orígun ẹ̀sìn wọn rè orígun márùn ni mo pe orígun ẹ̀sìn súfí níbàámu sí àwọn nǹkan tí tírà wọn sọ kì í ṣe káwọn fún ara wọn ni wọ́n pe orígun ẹ̀sìn wọn ní márùn èmi ni mo ṣèwádìí kan pé orígun márùn ni orígun ẹ̀sìn wọn. orígun àkọ́kọ́ òní alikazib wàlìtìrọ̀ irọ́ àti àdáparọ́ lórígun àkọ́kọ́ ní ẹ̀sìn wọn orígun kejì àṣíríkù orígun kẹta alikufuru orígun kẹrin ànífàk orígun alibidia. ẹ̀sìn isu fi onítọ̀ Sufi onítọ̀ríkọ̀ lórí orígun karùn-ún lórí orígun orígun àkọ́kọ́ wọn alikẹ́líbù wàlìkìrọ̀ irọ́ pípa láti fi polongo ẹ̀sìn wọn kò fọ́ wọn lórí kò ní ìtumọ̀ sí wọn wọ́n mọ irọ́ ọ̀hún láti fi polongo ẹ̀sìn. E láti fi polongo ẹ̀sìn ìdí nìyí tó fi já sí wípé kí onísúfí kó fẹ́ mú ẹ̀rí ọ̀rọ̀ wá kó máa mú òkú ọ̀rọ̀ wá ní ẹ̀rí kó máa mú irọ́ ọ̀rọ̀ wá ní ẹ̀rí ọ̀rọ̀ wọn lọ́rùn parí onísúfí wọn kì í ṣakitiyan pàápàá lórí pé ṣé àdìsí tá a fẹ́ lò yìí ṣé àdìsí tó lálàáfíà ni àbí àdìsí tí kò lálàáfíà kọ̀ọ̀kan oníṣúfì. nítorí pé oníṣúfì bídíà ló fẹ́ máa ṣe bídíà ló fẹ́ máa ṣe ohun tí ò sí nínú ẹ̀sìn ohun tí ò rinlẹ̀ kó wà nínú ẹ̀sìn lóníṣúfì fẹ́ ra wọlé ó wá di gbogbo ọ̀nà kó sa ẹ̀rí jọ gbogbo ọ̀nà ni ó wà láti fi sẹ̀rí jọ àníṣe àà kíní yìí ṣíṣe láti ọlẹ́rìí ọlẹ́rìí so a gbọ́dọ̀ lọ mọ irú èèyàn tí àwọn oníṣúfì jẹ́ pàápàá jùlọ àwọn tó jẹ́ àfà nínú wọn lọ́dọ̀ onísúnà tó ń súnà bá fẹ́ sọ̀rọ̀ ọ̀dọ̀ wọn lẹ́tì máa gbọ́ pé àdìsí kan o ó lálàáfíà àdìsí kan o kò lálàáfíà àdìsí kan ó fẹsẹ̀ rinlẹ̀ àdìsí kan o àgbélẹ̀rọ ni tó ní súnà bá ń sọ̀rọ̀ ẹ̀sìn ni ó máa pabì ya ìbìdún rẹ̀ báwọn lọ́dọ̀ oṣù fi kò sí àdìsí tí ò lọ kókó ni wípé wọ́n gbọ́dọ̀ rí ẹ̀rí láti fi gbé bídíà tẹ́fẹ́sí yẹn lẹ́sẹ̀ by fire by force. tó bá wá kànáà gidá tí wọn ò rí ẹ̀rí kankan mú wá lórí tẹ́fẹ́sí yẹn tó gẹ́ bídíà yẹn wọ́n á ti dojú ìsúmọ̀ lù ṣé wọ́n kú mọ̀ pé gbogbo àwọn táwọn ń bá sọ̀rọ̀ majority ẹ̀ mọ́kí ẹ mọ bí tí alifu dorí kọ bẹ́ẹ̀ sì mọ bí alifu dorí kọ ẹ mọ tún málìfà ti bá. so tí onísúfí bá wá ọ̀rọ̀ kan tì tí ò rí láti fi ṣẹ̀rí ọ̀rọ̀ kódà kọ́rọ̀ yẹn jẹ́ ọ̀rọ̀ tó lẹ́ẹ̀ tí ọba ti rí kódà kó yẹn jẹ́ ọ̀rọ̀ tó jẹ́ àdápa irọ́ tí ọba ti rí yẹn wọ́n á sì tọwọ́ bọ ìtumọ̀ àyà lójú wọ́n á tọwọ́ bọ ìtumọ̀ àdìsí lójú lọ́rọ̀ bá dẹran tó ní ọba di wípé ẹ̀rí tó ń sún fíìmù wá tí fi ń ṣe tí ń ṣe náà làwọn àlùsùn náà mú wá táwọn ń sọ pé kò sọ̀rọ̀ bẹ́ẹ̀ làwọn ẹlẹ́mọ̀ kọ́ba máa wò wípé kí ló ń ṣẹlẹ̀ ní ìsìn the same aya tí àáfàá mú fún ẹ̀rí mòlídìí the same aya ìkan náà ni ó súnà mú wá tó ní kò gbá bẹ́ẹ̀ lọ. so a gbọ́dọ̀ mọ àwọn àpọ̀ oníṣúfí bí wọ́n ṣe máa ń ṣe wọ́n ti wá gbé bí wọ́n ṣe máa ṣe dé wọ́n ṣe kí ni ti gbé bí wọ́n ṣe máa ṣe wọ́n ti gbé dé wọ́n ti gbé dé ṣe rí àwùjọ wa kìí sí ìgbọ́ pé ẹ máa wù wọ́n rẹ̀ ẹ máa fún wọn lésì àwùjọ tí ìjọba bá ti promote súnà tí ìjọba bá ti support súnà ló safe ìjọba nàìjíríà wọn ò support súnà ìjọba tí ò bá support súnà ẹ̀sìn ìlú yẹn ò safe lọ́wọ́ oníbídíà àwọn oníbídíà wọ́n máa gbé oríṣiríṣi nǹkan wá tí wọ́n ní wọn ò rán ìyànṣẹ́ wọn ò rán ìyànṣẹ́ wọ́n máa gbé oríṣiríṣi nǹkan wá tí wọ́n ní. díàpọ̀ ìgbàkigbà tán bá ti gbérú ẹ̀ jáde tẹ́ ẹ bá ti jẹ́ kí irú wọ́n gbọ́ sí i tá rí pé kínní tá jáde tá fèsì rẹ̀ àbàwọ́n ni ó jẹ́ lára gbogbo wa ní àpapọ̀ so àbọ̀wò àtiṣẹ́ fádùlì kìfáyà fún umma àtiṣẹ́ fádùlì kìfáyà fún umma. Yayi TV ó dàbẹ̀ ni pé oníbídíà ni wọ́n bí mo ṣe ń wo Yayi TV wọn èyí ṣe onísúnà wọn ò gbádùn wọn ò gbádùn wọn ò gbádùn ní ti ẹ̀sìn ni o wọ́n lè gbádùn ní ti oríkèéríkèé ara o torí pé mo lè rìmẹ́mbà wípé bàbá tí mo sọ pé ó ní ó súnà kan fọmọ òun lóyún Yayi TV ni mo ti pàdé bàbá yẹn mo tún ti pàdé nǹkan mí bẹ́ẹ̀ lórí Yayi TV tó jẹ mọ́ àwọn oníṣúfì náà ni Yayi kò Yayi kankan síbi kankan ju bíbí díà lọ àwọn ìka náà ni wọ́n tún gbé ọ̀rọ̀ mọ̀dídì jáde ẹ wá wo ẹ̀sìn yín yáyì kẹ́ lè mọ̀ pé ẹ̀yà yìí kankan ẹ̀yà yìí kankan pẹ̀lú tẹ̀síé jáde ẹ jẹ́ á gbọ́rọ̀ lẹ́nu àfáà yín tó fẹ́ fi mọ̀dídì lọ́lẹ̀ tó sì fẹ́ mú àdìsí wá lórí ẹ̀ ẹ á gbọ́rọ̀ lẹ́nu rẹ̀. pé ah, ẹgbẹ́ tó bọ̀ ra mòlúdì tí wọ́n gbé bíbí àti bíbí àti mòlúdì ìbò lọ́dọ̀ ọ̀tá ni àti ìbàlẹ̀ bíbí àti ọ̀rẹ́ ìwẹ̀ ló mòlúdì ah, káà lọ́dún ṣe. Ní wọ́n ti ń pé ah, ẹgbẹ́ tó bọ̀ ra mòlúdì tí wọ́n gbé bíbí àti bíbí àti mòlúdì ìbò lọ́dọ̀ ọ̀tá ni àti ìbàlẹ̀ bíbí àti ọ̀rẹ́ ìwẹ̀ ló mòlúdì káà lọ́dún ṣe. Ṣẹ́gbọ́, ó ní bí wọ́n ṣe ń sọ pé ṣíṣe ayẹyẹ ọjọ́ ìbí ànẹ́bí wípé bídíà ni ó ní lọ́dọ̀ ọ̀tá ló ti jẹ́ bídíà ó ní ọ̀ràn èèyàn ni ayẹyẹ ọjọ́ ìbí ànẹ́bí jẹ́ ó ní torí pé ànẹ́bí ṣe é ló fi dọ̀ràn yàn lọ́dọ̀ àwa mùsùlùmí sórí wọ́n sọ pé Saudi ń ṣe mòlídì fún mi o tàbí Kuwait ń ṣe mòlídì o lọ́dọ̀ àwa alùsùnà lọ́dọ̀ àwa onísùnà àwa tá a takú ti sùnà àwa tá a dúró ti àwọn sọ̀háábà tẹ́ ń pè ní àlìjàmọ́ à àwa tí à ń lo kí ni àwọn ẹni ìṣáájú gbọ́yé àwọn ará sẹ́ńtírì àkọ́kọ́ sẹ́ńtírì kejì sẹ́ńtírì kẹta àwọn tá a mọ̀ sí asálàfù sọ́ọ̀lẹ̀ oríkì wa nu o oríkì wa ló ń gbọ́ yẹn o lọ́dọ̀ àwa mùsùlùmí mùsùlùmí ti pín yẹlẹyẹlẹ kò sí tá a fẹ́ ṣe sí pín yẹlẹyẹlẹ o ṣùgbọ́n tí a lè rí nǹkan ṣe sí o lè rí pé kí àwa kan ká dúró ti súnà nẹ́bí ká dúró síbi táwọn sàbẹ̀ dúró sí ká má gbọ́lá fún òrí wa ká gbọ́lá fún àgbọ́yé tí àwọn ará sẹ́ńtúrì àkọ́kọ́ sẹ́ńtúrì kejì sẹ́ńtúrì kẹta nínú ìjìra tí wọ́n dìmú tí wọ́n gbọ́yé láti inú Quran àti inú hadith tàbí pèrè wa ní mùsùlùmí alùsùnà wal jamaa as-salafiyun ok lọ́dọ̀ wa àwa kì í Saudi Arabia àìsí ìjọba Kuwaiti àìsí ìjọba Cairo alùsùnà wà káàkiri orílẹ̀-èdè okay lọ́dọ̀ gbogbo àwọn alùsùnà ìdájọ́ ayẹyẹ ọjọ́ ìbí ànẹ́bí ní bíbíà àdàdálẹ̀ ẹ̀sìn fúnra ànẹ́bí ló sì ṣèdájọ́ tó bá ti tẹ́ bíbíà ẹ̀ ń bá ṣiṣẹ́ kan tí kìí ṣe pàwàlà ni ó ṣe àní gbà lọ́wọ́ ẹ̀. ṣùgbọ́n arákùnrin yìí àbá yìí oṣù fi ni mo ti sọ fún yín orígun ẹ̀sìn súnfì márùn-ún ni nínú ẹ̀ ní bídíà wà ètò kẹ́ńbẹ̀ ní bídíà so tó ní súnfì ọ̀bà tí ì ṣe bídíà lójúmọ́ wà láwọn ò ní gbádùn onísúnfì tí ò bá ṣe bídíà àwọn ni ají ṣe bídíà àwọn ni ají ṣe bídíà ají bá bídíà rẹ̀ tí wọn bá sì ṣe bídíà lójúmọ́ báyìí wọn ò ní gbádùn òun á sọ nísìn wípé ọ̀ràn yẹn ni kí ayẹyẹ ọjọ́ ìbí ànẹ́bí kílẹ̀ rí rẹ̀ ó nítorí pé ànẹ́bí ṣe é ṣé lóòótọ́ là lébì ṣe tó bá dá sí pé àlébì ṣe ní òdodo àwa lùsúnà àwa ló mọ̀ ṣe ayẹyẹ ọjọ́ ìbí àlébì mu torí pé orúkọ tiwa gẹ́gẹ́ ní ahalùsúnà ẹni tó fẹ́ máa tẹ̀lé súnà àlébì orúkọ tí yín ò jẹ́ mọ́ sufi nìyí kẹ́lí mọ́ sufi ò túmọ̀ sí súnà àlébì. orúkọ yìí ta ó dàrú lọ́dọ̀ àwọn àpá kí wàá ní ẹ̀rí bánẹ́bì ṣe ayẹyẹ ọjọ́ bí ànẹ́bì rí ẹ̀já gbọ́. Two hundred and ninety-three, so Two hundred and ninety-three, ọ̀gáàdà lọ́gbà ní ìdí náà wà ẹ̀ pẹ́tẹ́lá ní ìdí lọ́wọ́ káṣùkù ìkún màá jẹ̀mí ìlú mú kọ̀ọ̀kan sí àbílẹ̀ ojú lọ́gbọ́dọ̀ sí ojú ọmọ tẹ́lẹ̀. ọ̀gáàdà wa ni akọ̀kan nàbí yú àlọ́sí báàbẹ̀ lòbò wẹ̀ وقطعها إربابا إربابا وقطعها بالماء والملح فقال هذه عقيدتي لو لو تطبق على مصابه كنت أعطيكم بأنه سرعة kàtàdà ní lẹ́yìn ìgbà tí àná after forty years àdébí wa wúlò ìran àgbo àdébí wa pa àwọn sábẹ́ àdébí wa pa àdébí wa pa ẹ̀rọ sí ara rẹ̀ ẹni ó pẹ̀lú sí nàrà rẹ̀ ẹ máa gbé ẹ sí bọ̀ kẹ̀kẹ́ ọ̀tá àgbà náà bẹ́ẹ̀ wá ní ó ní ọ̀tá àhà ìrìbá bẹ̀rẹ̀ ìrìbá bẹ̀rẹ̀ àbẹ̀rẹ̀ wá gbé ọdún ẹ̀rọ ní báàsì báàsì tó tó máa jù sẹ́nu bàbá lọ yà ọ̀gá báàsì máa jẹun nínú tí àbẹ̀rẹ̀ wá jẹ wẹ̀rẹ̀wẹ̀rẹ̀ àmọ́ jẹ káwùdà náà bẹ́ẹ̀ lọ́dún tó mọ̀ yìí tẹ̀lé ṣe òde káwùdà. ọ̀tá àhà ìrìbá bẹ̀rẹ̀ ìrìbá ní wẹ́rẹ́wẹ́rẹ́ ọmọ ni wọ́n tàn bá a ha bìí má ìwọ̀ ẹ̀mí pẹ̀pẹ̀ tó lù wá. àyè náà wò àlẹ́ mi wá sí pẹ̀lú omi àdìyọ ọdún fún ọba a bìí má ìwọ̀ ẹ̀mí àdìsí ní mo lọ fọ́ sí. لا يكاتب الأمة الجميل الأمة من مجلد من مجلد لا على قوقي وجهي 293 àti 293 94 95 bàyáàlì wọn lọ́tọ̀ tẹ̀lé ra wọn. Àlejò wa bá àlejò wa ti mọ́ àlejò wa bá àgbàdo àlejò ní ààbẹ̀ ìhè àkíyèkàtì. Ẹran fún ìrìn àmì mo tó pa àmì ẹgbẹ́ ẹgbẹ́. Ṣé kò sọ́jọ́ ọ̀bí àrẹ? Mo sọ́jọ́ ọ̀bí ẹni ẹ̀yìn gbogbo A ti ẹ̀sìn yóò lórí òkú ọ̀tá àdàlù ẹ̀yọ́ tó lórí òkú òlúdi. Tún àwọn ẹ̀sìn Anna nínú kẹ́kìlì láyé súnà lè kúbọ̀ láì máa wò bẹ́ẹ̀ àti mùsálàdì ẹ̀dẹ́ káàró. Ó ní owó seventy nine. Anna tó mú wá báyìí pé, "Àkànnà bí Anna

ẹ̀wọ̀n ti aláǹdọ̀ náà wọ́n mú ọ̀là ní òkè ọrụ fún ara rẹ̀. ẹ̀sìn ọ̀nà wo ti máa mú àlè òun náà sọ bẹ́ẹ̀. ẹ̀lọ́ wo àbúbọ́kẹ́ kò bí ipò àwọn tẹ́ pè ní àgbọ̀ ọmọ akéwú gbogbo wọ́n gbà àlẹ́ fún rẹ̀. wọ́n ti gbọ́ tó bá náà àkíkàtì ẹ̀rọ fún rẹ̀ mìíràn lẹ́yìn ìgbà tó ti dà lẹ́kùn fún ogójì ọdún. mo lérò pé a ti rí àbá yìí ní àgbà àfóǹsù fi ni àfóǹsù fi hánránhánrán ni agbo mòlídì kan náà ni wọ́n wà láì pé alẹ́ ni wọ́n ràn prógámù yẹn agbo mòlídì kan náà ni wọ́n wà tí bàbá yẹn ti ń sọ báwọn ẹ̀rí ẹ̀ nìyẹn o gbogbo ẹ̀rí ẹ̀nu lórí bá nàbí ṣe mòlúdì tí kọ̀tádà gbà wà àti àdìsì tí anásì gbà wà ẹ̀rí ẹ̀ náà ẹ sì pé ẹ̀rí yẹn ó ń sọ pé ànábì pa ó tún ẹran súnà rẹ̀ pa ó tún ẹran súnà rẹ̀ pa so bàbá yìí wọ́n tọ́ka síbi tí wọ́n ti rí ẹ̀rí wọn ṣùgbọ́n àwọn tí ń bá sọ̀rọ̀ gánámù ni wọ́n àgùntàn ni wọ́n juhalu ni wọ́n aláìmọ̀kan ni wọ́n lẹ́yìn kẹ́mọ̀ dáná sisi sí sí Allahu akbar kẹ́mọ̀ sí Allahu akbar kẹ́mọ̀ sí sallallahu alaihi wasallam kò sí nǹkan kan mímọ́ nínú ọpọlọ wọn ju yín lọ i'm sure kò sẹ́nìkan nínú wọn tó lè lọ yẹ ibi tí bàbá yìí tọ́ka sí wò tó lè lọ yẹ̀wò pé ibi tí bàbá yìí sọ yìí wá ìtọ́rọ ọ̀rọ̀ ayẹyẹ ọjọ́ ìgbà lẹ́bí fi ó sì ní àtakò tó báyìí ló dá àwọn àlùsùn náà tó bá dá sí pé nínú súnà náà lẹ ti mú ẹ̀rí wá báyìí ẹnìkan kan ò lè lọ ṣe rìsáàjì lórí ẹ̀ la fi gbọ́dọ̀ ṣàánú wọn kétí tó gbọ́ àyùn kó gbọ́ àbọ̀ bàbá àti ẹ̀gbọ́n kọ yín nínú prógámù yẹn àmọ́ ẹ̀yin náà ti mọ ìwúra yín báyìí ẹ ti mọ ìwúra yín báyìí tẹ́rí ọlápẹ́ ẹjọ́ ń súnfí ni kò jẹ́ kọ́rọ̀ òye yín ọgọ́tẹ́ bá ti túbá kò mí súnfí báyìí ẹ̀yin náà wà rí i pé áà àti ẹ ti kó ìsìnà báwọn yẹn jìnnà ẹni tẹ́ ẹ mú wáyẹn kì í sẹ́rìí bàbá ẹ jẹ́ ká kó là lára ẹ̀kọ́ ẹ̀kọ́ òsè kí ni ẹ̀kọ́ kọ́là bàbá ẹ wá gbọ́ kéwú ẹ wá gbọ́ yé ẹ wá gbọ́ kéwú yé lọ́dọ̀ alùsùn náà hmm. wá gbọ́ kí yé lọ́dọ̀ àrùsùn náà báyìí tọ̀ bàbá tíra káṣífù lìgúnmà ánjẹ̀mí ìlì umma káṣífù lìgúnmà ánjẹ̀mí ìlì umma orúkọ tíra yẹn ẹ̀ kẹ́ mọ̀kọ́ sáà ni. Ah, okay anyway ẹ ti tí àwọn káṣífù ẹ̀rí káṣífù Hmm. so tí àfún bàbá dákọ rẹ ó nìyí ìbá fi kọfà kejì ẹ náà hàn yín o hmm. ẹ ohun gòdú náà o mo fẹ́ kẹ́ rí kọ́fà péjì tí à ń gẹ̀ gangan. Eh, rí máa fi hàn ní ah masha wàláì oore ni kíyàn jó ní súnà bọ́ọ̀ bá ti jó súnà báyìí tiẹ́ bọ́ ọnu ọkọ̀ máa ṣí ni ọkọ̀ máa lulẹ̀ ni wàláì kásùlì gómà ánjẹ̀míẹ̀lì ọmọ hmm. Oh. ok ẹ wò tíra yẹn nì. ẹ wò lórí lórí íńtánẹ́ẹ̀tì bí wọ́n ti design kọ́fọ́ ẹ̀ tẹ́tẹ́rì kásfùlì gúnmà kásfùlì gúnmà á ń jẹ̀mí èlé ọmọ tẹ́tẹ́rì kashful gumma bó ṣe rí nu. now tíra kashful gumma à ń jẹ̀mí ìlú wúmọ̀ tí àtọ̀fẹ́ kó bànújẹ́ kò fún gbogbo wúmọ̀. àfa àtúnṣe ní ń pè ní àbú abdulmawahib abu abdulmawahib bon uh, abu abdulbawahib abdullahi bon ahmad asharawi asharoni ló kọ àpá yẹn asharoni so asharoni ni orúkọ àpá àti ọkọ̀ tíà náà. Okay? Al-Imam Abdul Wahab ash ní sẹ́ńtúrì 971 sẹ́ńtúrì 971 al-imam al-allama kutubu dahira al-muhakkikin kutubu dahira al-muhakkikin Hmm, wà sheikh sofiya ṣẹgbọ́ wà sheikh sofiya al-arifina sayidi sheikh abdulwahab asharon ẹ̀sẹ̀rẹ̀ wọ́n ní sheikh sufi ni pẹ̀lú pé bàbá yìí kì í tó ń tọ̀rí kọ́ kì í tó ń tọ̀rí kọ́ ṣùgbọ́n àwọn àwọn ọ̀rọ̀ jákèjádò kẹsẹ̀ lẹ́nu tí àwọn. bọ̀tí peter lọ gangan gangan ní ibi tí bàbá yìí sọ bàbá yẹn kóòtù page kí ló pè ná ó ní page eh, two ninety page two ninety four whatever kò sí ní tó gẹ mọ́bẹ̀ ní page yẹn ara ń bẹ̀ ọ̀rọ̀ àwẹ̀ ọ̀rọ̀ ìsinu ló wà ní page kan dákọ̀ yẹn original test gẹ́gẹ́ rèé o original text ni tí wọ́n ṣe tí wọ́n kàn rẹ̀ page three fifty seven ọ̀rọ̀ yẹn wà bẹ́ẹ̀ take three fifty seven ọ̀rọ̀ yẹn wà níbẹ̀ sẹ́ni musaku ojú péjì yẹn lábẹ́ àkọlé báàbù ẹ̀wọ̀n ẹ jẹ́ kí n jẹ́ kó tóbi sí i báàbù ìsèbáàbì zabi anilimauludi ìmọ̀ tọ́tàn ìmọ̀ tọ́tàn lèlè àdá àní. tọ́píìkì ìsìbáàbù zabi fífẹ́ tí wọ́n fẹ́ ká pa ẹran á lè lè mọ̀ òlúdì ká bá ọmọ tá a bí pa ẹran ìmọ̀ tàtọ̀ ìmọ̀ tọ́ta ìmọ̀ tọ́ta lèlè àgbà àlèwò láti bá a fi mú ìdọ̀tí ara ẹ̀ kúrò ìmọ̀ tọ́ta ìmọ̀ tọ́ta lèlè àgbà àlèwò báàbù ìsè báàbù zábí àlèlè mọ̀lúd ìmọ̀ tọ́ta ìmọ̀tọ́ta lèlè àdà àlèhò faabu orí ọ̀rọ̀ fífẹ́ tí wọ́n fẹ́ kí wọ́n pa ẹranko ọmọ tuntun tá a bá bí láti fi mú àwọn ìdọ̀tí tó bá wá ayé kúrò ní ara rẹ ọ̀rọ̀ yìí wà nínú kashfuli èlé ok yẹn ni àpá àti wá mú wá o ẹ ọ̀rọ̀ àdíìsì tó jẹ mọ́ ọmọ abábí ọmọ apẹ̀rẹ̀súná ọmọ apẹ̀rẹ̀súná ọmọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ òní mú wá òní mú wá òní mú wá títí títí títí títí wọ́n fi wá débi ẹ máa wò ó. àníkó ọjọ́ súnà ọkàn rẹ̀ ò balẹ̀ ọ̀dà súnà mọ̀ ọ̀dẹ́sì mọ̀ no súnà no Islam no súnà no Islam tó o bá ti mọ súnà báyìí kó o gba tító pẹ̀lú ẹ̀ ìsìláàmù rẹ ò lè dá ẹ wò ibi tí bàbá yẹn kàrí ẹjá jọ kà wàkánà kọ̀tàdá radiyallahu anhu kọ̀tàdá kọ̀tàdá jẹ́ ẹ máa wò ó wàkánà kọ̀tàdá radiyallahu anhu yẹ kú wúlú kọ̀tádà máa sọ pé bàlágà náà ó dé tí ìgbọ́ wa o anna Rasulullah sallallahu alayhi wa sallam pé dájúdájú Muhammadu o akọ akọ sọ pé tí a tí a ti ń scan ni so akọ anafsi yìí bá a dà lóbu wà pé ànábì o ọ̀pá ẹran súná ara rẹ̀ ó pa ẹran súná ara rẹ̀ bá dànù bù wà lẹ́yìn tó ti dànà bí ọlọ́run tán lẹ́yìn tó ti di ànàbí ọlọ́run tán kọ̀tàádà ó ní ó dé tí ìgbọ́ wa wípé ànábì sallallahu alayhi wa sallama akọ anẹ́fsì yìí ọ̀pá ẹran súná rẹ̀ fúnra rẹ̀ bá dànù bú wà lẹ́yìn tó ti di ànábì ọlọ́run tán yẹn ni pé lẹ́yìn ogójì ọdún fànàbì eh, di ànábì ọlọ́run ní ogójì ọdún lẹ́yìn ìgbà tó di ọmọ ogójì ọdún tán ló ṣe wá pa ẹran súná rẹ̀ fún ara rẹ̀ ok wákọ̀ tán à ẹ̀tìrì wákọ̀ tán à wákọ̀ tán à àlè àkíyìkọ́ iriban iriban iriban iriban tí bàbá rẹ̀ ń pè ní àrìbábá àrìbábá wọn ò àrìbábá bẹ̀ o iriban iriban ó sì gé ẹran náà ní ekiri ẹ ó gé ní búrebúre ó gé ẹran àkíkọ náà ó gé sí búrebúre yẹn ni pé kíyàn tọ́mọ́ níyàn gé ẹran ní iriban iriban ìtumọ̀ ẹ̀ ni pé èèyàn gé ní èèyàn gé ní búrebúre bíi apá odidi apá lọ́tọ̀ odidi ẹsẹ̀ lọ́tọ̀ odidi ẹ̀yìn lọ́tọ̀ odidi orí lọ́tọ̀ èsì ń jẹ́ eribánu ànábì sì gé ẹran náà kété kó gé sí pieces yo bàbá yẹn ń sọ wípé ó ń sọ nínú ọ̀rọ̀ yìí wípé ànábì gé níge kíyàn máa mú ju ẹnu rárá o eribá lọ́rẹ̀ èwò lọ́wọ́ túmọ̀ rẹ̀ dáadáa ìrìbá Iriba, ìtumọ̀ ni pé kéèyàn gé ẹran sí búrebúre kó o yọ apá lọ́tọ̀ kó o yọ ẹsẹ̀ lọ́tọ̀ kó o kófun lọ́tọ̀ kó o kó ọ̀pá ẹ̀yìn lọ́tọ̀ kó o kó orí lọ́tọ̀ kó o yọ ọrùn lọ́tọ̀ ìrìbá ìrìbá tó fi gá sí pé ẹran tó o bá pa yẹn bíi apá méjì ẹsẹ̀ méjì ọrùn orí ṣe pé ìrìbá ìrìbá nù okay wọ́tọ̀ bá kà á rí wọ́tọ̀ bá kà á bì mọ́ ẹn wà mílíọ̀n ẹn nígbà táwọn ẹbí wá gé ẹran yẹn sí gbúregbúre tán ọ wá sè é ó fi omi àti iyọ̀ sè é tí ẹ bá fomi àti iyọ̀ sí ẹran bá nílẹ̀ Yorùbá kí la máa ń pè á sọ pé ó bọ ẹran ó bọ ẹran <laughs> ọ bụ so ànábì wá bọ ẹran yẹn ó omi àti iyọ̀ ó fi bọ̀ ọ́. ha nígbà tánàbì sì fẹ́ dú ẹran náà gbólóhùn tánàbì sọ ni pé bísmìláhì wàlọ́hù akbar bisimilayi wàlọ́hù akbar ànábì sọ bẹ́ẹ̀ ọwọ́ ni èyí ni ẹran súnà mi o èyí ni ẹran súnà mi o ibi tí àdìsí yẹn parí sínú kó tó di pé wọ́n tún wá bọ́ sí orí nǹkan míì ok ibi tí àdìsí yẹn parí sí nìyẹn so wọ́n sì wá bọ́ sórí nǹkan míì á ah, ìlà tí mo fà sí kinní ìkọ̀jẹ̀kárí iṣẹ́ kọ sí bíbáyìí oh my god kókó ni pé àdìsí yẹn ibi tó parí sí rè no comment no nothing nothing ibi tó parí sí ni ọkàn tó mú ọ̀rọ̀ míì wá ní ibi báyìí ni wọ́n mú àwọn ọ̀rọ̀ wá ní tẹ̀léńtẹ̀lé ni tọ́ ẹ̀yin ènìyàn mi ìwọ tó ò rí ẹ̀rí mòlídì ìwọ tó ò rí ẹ̀rí mòlídì láyé rẹ àfóńsúfí ó ti lọ tú tí àkàn káṣífù lè gún mọ́ anjẹmíìlì umma wọn wá ní kọtáàdà kọlọyọnu sí sàbí ni kọtáàdà o kódà nù fídíò yẹn ọ̀rọ̀ yẹn bí kan pé kọtáàdà ọba nílé jagun uhùdàbógun bádìrì ìdàbà lójú ojú ẹ̀ yọ pòkì wọn gbé lọ sọ́dọ̀ ànẹbí ànẹbí tìbọ padà ojú ẹ̀ sì ríran padà so sàbí pàtàkì ni kọtáàdà ó sì jagun pẹ̀lú ànẹbí Eh, àsìkò ìlàfà umaru ni ó tó síwọ́ ọ̀sẹ́ ọrọ anhu tó hadith tí so sọ pé gbàwá rè nínú kashfu àlìgúnmà alákọ̀ọ́kọ́ náà kashfu àlìgúnmà kì í ṣe tíra hadith kọ́kọ́ lọ́mọ yóò náà kì ṣe kí ni ṣe tíra hadith mo sì máa ń sọ̀rọ̀ kan fún wa wípé ayé ti kú ní ayé pé kó o kọ́ ọ lọ́ máa mú wá láti inú tíà tí àbá kan ti lò ó láì já sí pé ọ padà sínú tíra àdìsí gangan. ok tó o bá ti padà sínú tí àdìsí gangan ó ṣe mistake ó ṣe mistake nínú mistake tó ṣe mistake méjì ló súnmọ́ kó ṣe mistake àkọ́kọ́ ó ní wípé ìyìn tẹ́ pè gangan tẹ́ pè gangan tó bá jẹ́ tòótọ́ possibility kí wọ́dìn rẹ̀ wọ́dìn rẹ̀ kọ́ mọ́ wà bí òṣèré inú tí àmì ọ wà. jẹ́ tí mo wí yé jẹ̀mọ́ nísìn ẹ̀yin ẹ wo àdìsí nísìn àdìsí ní nínú tí àkásfùlì gúnmọ̀ tí àkásfùlì gúnmọ̀ kì í ṣe reference text of hadith àfa yẹn kàn ṣe tíà ló mú àwọn àdìsí wà ń bẹ̀ ok ohun tó sì súnmọ́ kù lọ ni pé káàfà yẹn mú àdìsí yẹn wá lórí tó báyìí tí mú wá lórí oríṣiríṣi àdánwò ní mọ́ṣẹ̀lẹ̀ sí i bíi kí wọ́n ti ọ̀rọ̀ tí ò sínú ọ̀rọ̀ ọlọ́rọ̀ kí wọ́n tì bọ̀ ọ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ kéèsì àdìsí ilé nìsín tó ga sí wípé àwọn ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ bì báyìí tó ga sí wípé nígbà tá a lọ wo àdìsí lọ́dún ẹni tó gbà wá tí a ń bẹ̀ ìyẹn jẹ́ pọ́ìntì àkọ́kọ́ pọ́ìntì ẹlẹ́ẹ̀kejì ni wípé tó o bá ti lọ síbi tí a àdìsí tó jẹ́ reference to àdìsí o ò ní mọ̀ bóyá àdìsí yẹn lálàáfíà tàbí kù lálàáfíà. La torí bí irú àwọn àfẹ́ ilé yìí àdìsí lálàáfíà o kò lálàáfíà o àwọn kan sákọ gbogbo ẹ̀jọ́ ní rẹ́gẹ́dẹ́ wọ́n wò wọn kọjọ ní rẹ́gẹ́dẹ́ lórí láti ló ti kọjọ ní lálàáfíà o kò lálàáfíà o wàhálà àtiwọ́ tó fẹ́ kánú lọ́mọ rẹ̀ ju ẹ wá jẹ́ à síbi tí àdìsí nínú bẹ́hàkì hmm. so ó ní àdísì yẹn pé eh, ó ní àdísì kọ̀tádà ó tún ní anasi náà gbarú ẹ̀wà tó ní akọ́nù nàbí sọlọ́sọ́làm báàdà nùbù wátì yìí tó tó fi ń sọ̀rọ̀ gírámà bẹ́hùn eh, ọ̀kan ní báàdà nùbù wà ọ̀kan ní báàdà nùbù wátì yìí ok gbogbo ẹ̀ la fẹ́ kó wá báyìí mọ̀ wò ẹ̀ mọ̀ wò ẹ mọ̀ wá yé àfa òsùnfì yìí o nínú tíra àsúnánù àlékúbúrọ́ tí àyẹ̀gẹ̀gẹ̀ ni rẹ́fẹ̀sì àdìsí ti bẹ́hàkì àsúnánù àlékúbúrọ́ títí ìmáàmù bẹ́hàkì àdìsí tẹ́ ń sọ ẹ̀gẹ̀gẹ̀gẹ̀ àdìsí one nine seven five zero ni one nine seven five zero nígbà tí wọ́n fẹ́ mú àdìsí wá nínú sinanu bayati alikuburo ó ní kọ́ọ̀lù alifaki àfàwà faki rahimahullah ó sọ pé wàrọ̀wá abdullahi ibnu muharrari ọkùnrin kan tẹ́ ń pè ní abdullahi ọmọ muharrari ó gba àdíìsì wá o fi àkíkọ́tì nàbí yìí sallallahu alaihi wasallam anafsi yìí ó gbàdísì wá nípa pé ànábì ṣe ọpẹran súnà rẹ̀ fúnra rẹ̀ àdíìsì tó wá gbà wá yìí ó àdíìsán mú ń kàrọ àdíìsì burúkú ni bàbá Sufi sẹ́ẹ̀sùn ẹ gbọ́dọ̀ sún o àdíìsì tí ẹ tọ́ka sí nínú súnánù kínní àlékúbúrọ́ ti bẹ́ẹ̀ hàkí àdíìsì one nine seven five zero wọ́n ń sọ pé táàbì yìí tó gba àdíìsì yẹn wá láti ọ̀dọ̀ kọ̀tàádà àti ọ̀dọ̀ anọ́sì òkè pé ànẹ́jì ṣe súná ara rẹ̀ fún ara rẹ̀ wọ́n ládìísì náà àdìífánmúkàrọ́ àdìísì burúkú ni ọwọ́ fẹ́ má dìísì yẹn wá báyìí ó ní àkàbàrà náà abúlé hasan abúlé hasan sọ fún wa ó tún dákọ̀ àwọn míì ó tún dákọ̀ àwọn míì ńgbọ̀ wáyá ọwọ́ kan jagunlabi jagunlabi tá a fi rẹ́ẹ̀dì kọ́kọ́ rẹ̀ yìí ni o jagunlabi ni o ó ní pírọ́blẹ̀mù o abdullahi ọmọ muharrori látọ̀dọ̀ abdullahi ọmọ muharrori láti ọ̀dọ̀ kọ̀tàádà ẹ̀rí sàbẹ̀ ni kọ̀tàádà sàbẹ̀ ni kọ̀tàádà ó tún wá ní kọ̀tàádà gbà wá látọ̀dọ̀ anas anas náà sàbẹ̀ náà lòun náà bó ti já sí wípé etí bàbá yẹn pín méjì lẹ́ẹ̀kan pé ti kọ̀tà dànù o ti anẹ́sùn náà tún bẹ lọ́tọ̀ o kọ̀tà dàgbà wá látọ̀dọ̀ anẹ́sùn according to àpìlẹ̀ ọmọ muharram ok ogójì ni bàbá yẹn pín méjì torí pé kò yé wọn torí pé aláìmọ̀kan ni wọ́n nípa tí wọ́n ń sọ. So so abdullahi ọmọ muharọrù yìí òun ló gbà wá látọ̀dọ̀ kọ̀tádà kọ̀tádà gbà wá látọ̀dọ̀ anas ọmọ mọ̀mọ́lì kọ́nà lórí sí kí wá ní jẹ́ gbà wá o anana bíyà sallallahu alaihi wasallam pé dájúdájú ànábìwá muhammadu o akọ anafsi yìí bá dànù kú wà ànábì pa ẹran súnú ara rẹ̀ fúnra ara rẹ̀ lẹ́yìn ìgbà tó ti dà ànábì ọlọ́run ẹ bá mọ gbọ́ o ẹ ẹ tó gbọ́ lẹ́ẹ̀kan sí i. abdullahi ọmọ muharram ó ló ń gbà wá látọ̀dọ̀ kọ̀tádà kọ̀tádà ló ń gbà wá látọ̀dọ̀ anasi kọ́nà yọnu kọ̀tádà sàbẹ̀ ni anasi but abdullahi ọmọ muharram yìí tábì lòun sọ wípé ó akọ anasi yìí bàdà lòbú wà pa ẹran súnú ara tó kọ́ọ̀là nínú tí àyẹn gẹ́gẹ́gẹ́ là ń ká o tó jẹ́ book of hadith yẹn ti bayhaki kọ́ọ̀là abdulrazak afa abdulrazak wa sọ pé ìyẹn nínú àwọn afa aládìsí ó ní ìnáma sálàkú abdullahi ibùnà muharrar lihali hazal hadith ó ní sẹ́ẹ̀rí ọ̀ràn tí abdullahi ọmọ muharrar dá lágbo àwọn aládìsí tí wọ́n fi pa á sí òun gangan làdìsí tó mú wáyé ọ̀ràn tó dá tó fi di pé tẹ́ ẹ bá ti gbọ́ Abdullahi ọmọ Muharari tó pàdé ìsìwá ẹ sọnù ẹ ní o ẹ pàtì ní o wọ́n nítorí àdíìsì gángan ní o àdíìsì pàdánù ìparanṣú náà rẹ̀ fúnra rẹ̀ lẹ́yìn ogójì ọdún wọ́n ní ẹni tó gbọ́rọ̀ yìí láti ọ̀dọ̀ kọ̀tàdà àti ọ̀dọ̀ anasi ó kọ ìjẹ́ Abdullahi ọmọ Muharari nítorí kọ̀ǹdíṣẹ́ àdìsí ibi tó burú dé ibi tó burú dé gbogbo ọ̀rọ̀ tí àdùláì ọmọ muhammad bá ti gbà wá oníkẹ́ máa dàgbò kọ́lá àlìfàkíw rahimahullah afáwa fàkíw náà tún sọ wípé wàkọ́dírù wíyà mi ń wájú yìí ákárà ṣẹ́ẹ̀dá àdìsí yìí tí abdullahi ọmọ muhammad gbà wá ó tún gbà wá lójúpọ̀nà kan látọ̀dọ̀ kọ̀tádà ó gbà wá lójúpọ̀nà kan látọ̀dọ̀ kọ̀tádà wà ní wájú ní akar lójúpọ̀nà míì ó tún gbà wá láti ọ̀dọ̀ anas ìyẹn ní bíi the same abdullahi ọmọ muhararu yìí bó ti gba pé ànábì pẹran súnà ara tó tán yìí bó lóun gbà wá látọ̀dọ̀ kọ̀tádà ó tún lóun gbà wá látọ̀dọ̀ Alfaki ó ní wọlé ìṣàbí ṣẹ́yìn irọ́ lásán ni o irọ́ lásán ni o àdíìsì yẹn kì í sàdíìsì gidi o ẹ̀yin oṣù sẹ́sì gbọ́ kì í tán bẹ́ẹ̀ ẹ̀tùmọ̀ gbọ́ ẹ̀tùmọ̀ gbọ́ wọ́n máa ń pe tí àkàn ní àlùmọ́ọ́lídù ànábáwí bẹ́ẹ̀ náà lè mọ̀ṣòro àyíyá wà lè bèdè àyíyá ọkọ̀ tí àyẹ̀ nìyẹn àlùmọ́ọ́lídù ànábáwí bẹ́ẹ̀ náà lè mọ̀ṣòro àyíyá wà lè bèdè àyíyá sọfà sọfà fourteen page fourteen ẹgbọ́n tẹ́ fẹ́ sọ nípa àdìsí yẹn o àdìsí abdullahi ọmọ muhararu yẹn ni o ó ní takallama alimami nawawi alhazal hadith wọ́n ní sẹ́yìn àdìsí abdullahi ọmọ muhararu yẹn imam wa nawawi ó sọ̀rọ̀ lórí rẹ̀ o filimajumuhu nínú tí àwọn tẹ́ ń pè ní alimọ̀júwù fakọ́ọ̀lá ó sì sọ wípé hamal hadith lẹ́bi zakarahu sẹ́rí àdìsí tẹ́ni yẹn mú wá nínú tí a tiẹ̀ ìyẹn àfáà wa àṣìrọ́zí tó mú wá nípa pé fi ákìnàbí yìí anafsi yìí pé ànẹ́bì pẹrẹsúná ara rẹ̀ fúnra ara rẹ̀ fọ̀rọ̀wáwò àlìbẹ́yàkì bẹ̀yàkì wá gbọ̀rọ̀ náà wá bí sinadi yìí pẹ̀lú ẹ̀gbáwá tiẹ̀ ani abdullahi ibùnú muharrar látọ̀dọ̀ abdullahi ọmọ muharrar wọ́n ní muharrar yẹn bèlè ha

pé ànẹ́bì o ọpẹran súná rẹ̀ lẹ́yìn tó di ànẹ́bì ọlọ́run tán wàhádà hadithun baatilun wàhádà hadithun baatilun hadithi yìí o irọ́ ni o sọ̀rọ̀ gbọ́ ẹ̀yin súfí ẹ̀yin súfí ṣe ìgbọ́ báwọn wàhádà hadithun baatilun àwọn tẹ́ má dìísì wàá ara wọn náà lọ sọ pé àdìsí rọ ni o kọ́lá ìbẹ́yàkí bẹ́yàkí fúnra ara rẹ̀ tó gbọ́dọ̀ ló wá ẹgbọ́n kọ́mẹ́ǹtì tiẹ̀ ó ní huwa àdìsún munkarun ọlá àdìsí burúkú ni o àdìsí burúkú ni o àdìsí burúkú ni o àdìsí burúkú ni o sọgbọ́ kàmà dọ̀ afahu alhafiz ibn hajar fèlifásí wọ̀tẹ̀lẹ̀kẹ́sì bákan náà ni àáfàá wa hafiz ọmọ hajar al-askolani òun náà mú ọ̀rọ̀ yìí wá tán nínú fásitì olùbárí rẹ̀ ọ̀làdìsí ilẹ̀ o ó tún sọ bẹ́ẹ̀ nínú tíra tẹ̀lẹ́kìsù rẹ̀ ọ̀làdìsí ilẹ̀ o ẹ wá wo oríkì tí wọ́n fún àdìsí yìí ọ̀lẹ̀ ó burú irọ́ ni àdìsí yìí lẹ àdìsí yìí ò dáa àdìsí irọ́ ni èwo nínú oríkì yìí ló lè wá jẹ́ kí ọ̀rọ̀ tí wọ́n fi tì sí ọ̀dọ̀ kọ̀tádà àti ọ̀dọ̀ anasi láwàá fi wá sọ di ẹ̀sìn lóde òní sẹ̀ríbánìsì ẹ̀yin súfí ẹ̀tún lọ má di ìsìn míì wá ayé ti lajú ayé ti kí ni ayé ti lajú ẹ wá wo adúrú tí ẹ kọ sínú tíra káṣífù yìí wọn ò kọ sínú tíra àdìsí bẹ́ẹ̀ ọ̀wọ́ èyí tí wọ́n kọ sínú tíra àdìsí gan wọ́n ní rọ́ ni wọ́n ládìsí rọ́ ni ẹ wá wo adúrú tí a kọ síbi táwa àríkànú tí a bẹ́yà kì wípé ọ̀wọ́ tí wọ́n kọ sínú tí a ni pé ànábì akọ anáfsì yìí bá dànù wà ọ̀wọ́n tá a rí nù ọwọ́ yẹn náà lásán pé ànábì pẹran súná ara rẹ̀ o lẹ́yìn ìgbà tó dàbẹ̀ bí ọlọ́run tán wọ́n ní irọ́ ni wọ́n láti sì irọ́ ni wọ́n láti sì burúkú ni ẹ wá wo gbogbo tí wọ́n fi kún mi báyìí wọ́n kọ̀ sáàlẹ̀ àkíkọ̀ iríbá iríbá ọwọ́ agẹ́rẹ́ náà sí búrebúre wọ́n tọ̀ bákà á ọwọ́ àṣẹ bìmáhíwà mílíhìn pẹ̀lú omi àti yọ̀ wàkọ́là ìdàzábìhì á nígbà fẹ́ pa ó sọ pé bísímìláì bísímìláì wàlọ́wọ́ akíbárú háàdì àkíkọ̀ sí láti ibi wákọ̀tá à àlè àkíkọ̀ iribán iribán wọ́tọ̀ bá kàhábì máa ń wà mílíhín wàkọ́ọ̀là yín dàgbà bí hìhá bísímìláì wàlọ́wọ́ akíbárú háàdì àkíkọ̀ sí wà sínú tí àdìsí kankan junu kásùfù yìí lọ. kò sínú tí àkankan tó jẹ́ tírà àdìsí júnú káṣífù yìí lọ. ǹjẹ́ tí mo sọ yìí wá ní ìsìn jẹ̀mọ́ ní ìsìn nínú káṣífù tẹ́ ẹ dákọ̀ bàbá ẹni àdìsí kan kọ̀tàrà lọ́gbà wá láti ẹni kọ̀tàrà lọ́gbà wá ok ẹ sì tún sọ pé adẹ́sìn náà gbà wá. méjèèjì ẹyọkan náà ni ìyẹn ni ẹlẹ́ẹ̀kejì wá ni pé ọ̀wọ́ tí kọ̀tàádà tí wọ́n sọ pé ó gbà wá kọ̀tàyọ akọ̀ anọ́sì yìí bá dànùbù wà gbọ́dọ̀ yẹn náà wàá rè o wọn burúkú ni àdìsí burúkú ni ní ìpínlẹ̀ tuntun wá rí àlẹ́ àkíkọ̀ máa ń wà bisimilayi wàláwù akbar hábì akíkọ̀tì ẹ bá lè mú bọ́ọ̀tà nù tí àdìsí tọ́ba wà ó lẹ́bùn tí ó gbà tọ́ ọ bá lè mú ìta àkàyẹn bọ́ọ̀tà nínú tíra àdìsí tí àdìsí ni mo pé o má tún lọ mú kásìfò orí burúkú wá bá mi o. tó ń tara pé nǹkan ládìísì alhamdulilayi lónìí níbi táwọn àfa àti ìran ọmọ lọ́wọ́ dé tẹ bá ní àdísì kan rèé o tẹ bá ti dá akọ kẹlímọ̀ kan nú ẹ̀ tàbí kẹlímọ̀ méjì nú ẹ̀ á wà bọ́ ọ̀tà lórí íńtánẹ́ẹ̀tì gbogbo tíra àdísì gbogbo tí ń jáde sí pátá alihamdulilayi ọlọ́run ti ran ọmọ àlẹ́bí lọ́wọ́ wọ́n ti wọ́n rẹ̀ wọ́n ti dọ́kúmẹ́ǹtì ẹ̀ bọ́jẹ́ bukori bọ́jẹ́ muslim bọ́jẹ́ tirimidi bọ́jẹ́ nasayi gbogbo bónúmọ́já bọ́gẹ́ bẹ́ẹ̀ gbogbo tó bá rí ó jẹ́ gbogbo tó bá rí ó jẹ́ a kí àwọn àfáà wa tí ó ń ṣe àwọn tẹ́nà ọmọ bá ní san wọ́n lẹ́sàn olóore ìyẹn ni ò lè jẹ́ kí àwọn oṣù fi kó bá wa ní ìsìn yìí kì í sàdísì rárá wọ́pọ̀ tá tí bàbá yìí ń sọ ẹ̀ ń dùn mọ́ tí ń sọ ẹ̀ ń dùn mọ́ tíra lìgúmọ̀ kìí ṣe tíra hadisi tíra àfáà kan ni kìí ṣe mọ̀rọ̀ jíù fún tíra hadisi tó bá mú hadisi kan wá mi báyìí á lọ kọ̀nfáàmù ẹ̀ nínú tíra hadisi tó bá gbà wá ni. so hadisi gangan sẹ́ wọ́n wá ní múkàrù ni wọ́n ní bátìlù ni ṣe tẹ fẹ́ gbára léènù lórí mòlídì ẹ fẹ́ gbára ẹ fẹ́ gbára lé irọ́ ẹ tiẹ̀ ti gbára lé lọ́ọ̀rẹ́ dì so bó ṣe jẹ́ nìyẹn o ẹ tún lọ mẹ́rin ní ìwà o ẹ tún lọ mẹ́rin ní ìwà ṣe ti gbọ́ èmi mọ̀ pé orí burúkú ti ń bẹnu ṣú fí òfin yín lẹ̀ so orígun ẹ̀sìn kàrún ní bídíà gbogbo ọ̀nà tẹ́ gbà ṣe bídíà lẹ́ máa wá ká àmọ́ tẹ́ bá ti ń lọ tọwọ́ bàdí ìsì àwọn ọmọ já yín ẹ má wọ̀rí àmọ̀ já yín tọ́ ìyẹn báyẹn ẹja tó wà lọ sórí agbọ́nni mi. ok àti sọ yẹn àti lọ wọ káṣífù lè gún mọ̀ bàbá irọ́ ni mẹ́ńbẹ̀ ọ̀ya kí tún lélẹ̀. jẹ́ ànábì ìtọ̀ wọ́n tọ̀ ìgbà tí wọ́n jẹ́ muhammad níta àjọ máa ń nìkọ́ tọ̀ ìgbà tí jẹ́ ànábì ìtọ̀ làbá àwọn òkú làbá ìjọba kan pé ìkọ́lù tẹ́lẹ̀ ní kò gẹ́tì ní lórí kò ní ìrẹ́tì náà àdúrà ibi tí jẹ́ ànábì ìtọ̀ ìmọ̀lẹ̀ rẹ̀ gbọ́nà bí ibi kan mo tó wí yòó náà ṣùgbọ́n mo tẹ̀síìrì náà kò tẹ̀lé yìí ilé òye kò dábà ààrẹ ní orí ní tàbí tù ọgbà bẹ̀. nígbà tá àlẹ́ mi ní mẹ́wàá máa dọ̀ ọ̀hún òun kù mẹ́fà wá kálá rẹ̀ òun kù àkọ́kọ́ lọ náà pẹ̀ ṣẹ́jà lóòrò papọ̀ máa tọ̀ fún tàbí mẹ́fà òun kù ẹlẹ́ẹ̀kejì lóòrò papọ̀ máa tọ̀ tó di hùmọ́rù.

wọ́n ń ṣe Allahu Akbar wọ́n ń parọ́ fún yín wọ́n ní ànábì tọ̀hún wọ́n ní oògùn mẹ́fà jáde lára rẹ̀ oògùn àkọ́kọ́ <laughs> ayé ń súnmí ti ta ayé wọn ti ta pẹ̀lú rọ àníṣe àlìkẹ́rìbù wà lè tìrọ irọ́ àtàdàparọ́ orígun ẹ̀sìn àkọ́kọ́ ni ọba dapọ̀ sí orígun kan tí a tẹ̀síwò kan jákèjádò tọ́lẹ́pẹ́ tí a òpùrọ̀ bí ẹ̀ náà ni òfòrò bí irú rẹ̀ náà ni bí irú bàbá yìí náà ni. ẹ wo irọ́ lábàtàbàtà tó pa ó lé oògùn mẹ́fà oògùn mẹ́fà kan lára ànábì àkọ́kọ́ náà fi dá onírọ̀pọ̀ mọ́ àtọ̀ tó fi tán fi dá Abubakar Umaru Usman àti Ali jẹ́mẹ́rin ọwá ní oògùn karùn-ún òní náà fi dá rẹ̀ sí oògùn kẹfà náà fi dá tùràrí

ó ní iṣó tí ṣètọ́nì kọ́kọ́ sú láyé ó náà fi dá yán kí lè máa sọ àwọn ọ̀rọ̀ jákujàku báyìí sí iná àwọn ọ̀rọ̀ jákujàku kí lè máa ń sí iná fẹ́ẹ̀ gbádùn ni ara ànábì inú fi dá ìrẹsì ìrẹsì kọ́ ẹ̀wà ọba ní mẹ́yìnmẹ́yìn pátápátá tìrú tìrú ẹyin mítọ̀ òun ọwọ́ àbùjùbọ́ ti ara àwa ní àbò. àwọn tí wọ́n ń sọ nípa àti ìdẹ́tù mahammed àwọn àti ìkáàtù mahammed yíyá lọ́nà oníkéwù ọ̀rẹ́ ní. àlùmọ̀hàmẹ́díyà ló jẹ́ àmọ̀dí muhammed. Muhammadiyya ló jẹ́ àmọ̀dí Muhammad nígbà tí ń bẹ náà Muhammad ń gbé. Nígbà wá dé àyè tí ń jẹ́ Muhammadiyya náà fi dáa. Irú ọdún gbogbo tí àbáyé ń pa yìí o. ọ ga torí wọn ni o àìmọ̀ yi yìí ọkàn ń wọn ni èwo ni njem jẹ́ mọ̀mọ́ njem jẹ́ mọ̀mọ́dù lọ́hùn ó ń jẹ́ mọ̀mọ́díyà ní yóò gbádùn rárá o muhammadun nìyẹn muhammadin muhammadan mansubu nìyẹn ọparí ìyẹn tá a bá ń sọ̀rọ̀ nípa ipe ọ̀kan wà ní objective case ọ̀kan wà ní subjective case that is muhammadun ọ̀kan wà ní objective case muhammadan ọ̀kan wà ní prepositional case which is muhammadin ọba parí.

ìwọ mọ̀mọ́ bìtì ṣe sí lọ́nà lọ. àwọn àbá yìí gan-an ah, ọ̀gá o ọ̀gá o so ànẹ́bì tí ànẹ́bì wa muhammadu so ó ń jẹ́ muhammadu ó ń jẹ́ àbí ó ń jẹ́ muhammadan ní ọ̀run o wa wá sí láyé wá ń muhammadiya bàbá ibẹ̀ ti kéwọn náà tọrọ ibi rí báyìí náà ó ń jẹ́ muhammadu ní ọ̀run di muhammadiya. nígbà tí gbọ́ mọ̀mọ́díyàn ẹ́ tó ń kí bá fẹ́ sọ ẹ́ tó má fẹ́ fi yà ní sígbà tí Muhammad ni ó di Muhammadiyun ní marfu Muhammadiyan ní mansub Muhammadiyin ní majrur ìyẹn when we talk of grammar yóò sì jẹ́ pé wọ́n fi yá ní síbà sí tábà fi yá ní síbà sí muhammadu ní ó di muhammadi tí ó máa jẹ́ muhammadiyun muhammadiyan muhammadiyin ní tábà fi yá ní síbà sí wọ́n ti adogun pé wọ́n jẹ́ muhammadu lọ́hùn wọ́n jẹ́ muhammadiyan bíbá yìí bàbá yìí ẹ̀ gẹ̀ẹ́sì ara yìí kò sọ̀rọ̀ bí yìí o kò sí kò sí nǹkan bẹ̀ ju pé bàbá nǹkan mú nǹkan pààrọ̀ ó di pé àwọn tó jókòó gánámù ni wọ́n no làkàyè no ìmọ̀ wọn ò sì wọn ò sì ríṣẹ́ ṣe tó fi gẹ́sí gbogbo alẹ́ tí wọn mòlídì náà fi lọ sí ní ọ̀dọ̀ rẹ̀ tó ti yé so rubbish ni gbogbo tó sọ ń bẹ̀ yẹn kí ló tún kàn bàbá kí ló kàn. sọ tó gbọ́n tó sọ ìrọ̀lọ́pàá ìrọ̀lọ́pàá mamadu yusufu kene kan wọn sábà já sábà dáná oúnjẹ mòlídì kẹkẹ jẹ wọn bá dọjọ àlè kìámà ìmọ́lẹ̀ ni so so òní yóò ọdá àmọlẹwà fún yín ṣé òní nẹpà lọ́jọ́ àlè kìámà so wọn máa ọdá ìmọ́lẹ̀wà fún yín wáyé sẹ́yìn tanra yín jẹ báyìí náà why why why you deceiving yourself my people why oníṣúfì ọkàn yín sábàlẹ̀ lórí irọ́ lórí àdéhùn irọ́ òun sàdé nǹkú tó bá dojú àlèkè àmọ́ oníkẹ́ ẹ̀mọ́ ẹjọ́ jẹ mòlídìí ní ayé tó tó bá dojú àlèkè àmọ́ yóò di ìmọ́lẹ̀ fún yín ẹnìkan náà sàdé nǹkú yín lórí sọ̀rọ̀ tó lè fà á sí pé tẹ́ bá ti kẹ́kẹ́ yọ kan o ládàfẹ́ gbà ń bẹ̀ ó dọ́gba sí ẹ̀ tọ́ka àlùkùránì níbi ẹgbẹ̀rún mẹ́fà ẹnìkan sàdé nǹkú yín pé tẹ́ bá ka ayé ń sẹ́yìn gan ni o ẹ̀yin oṣù fi ayé ń sẹ́yìn o èṣù ń sẹ́yìn tààrà máa jó ń jẹ mòlídìí ní ayé ìmọ́lẹ̀ ni ó di ọrùn lọ́jọ́ àdìkì àmọ́ ta ló sọ bẹ́ẹ̀ fún àlá ló sọ bẹ́ẹ̀ àbójìṣẹ́ rẹ̀ irọ́ irọ́ lásán lẹ́mọ́jókòó tì irọ́ lásán ẹgbà àwọn ìyá wọn tẹ́ ń jókòó kalẹ̀ tẹ́ ń jókòó kalẹ̀ tẹ́ ń gbọ́ irọ́ kò sí sẹ́nìkan tó ti hàn bí da níbẹ̀ kó péri rẹ̀ wọn ò bí ẹnìkan dá ṣé ò ní sọ̀rọ̀ wọn ò bí ẹnìkan dá tó kórì bàbá wọn bí wọn ṣe máa kó fáírọ́ọ̀sì lọ lẹ́nu ẹ́ nígbà bá ti wá kó fáírọ́ọ̀sì sínú ọpọlọ rẹ tán tó ṣe wá ń dàbá léèrè pé ẹ dákun ẹgbọ́n wọn ní ogún mẹ́fà kọ́ lára ànábì ọ̀kan lórúkọ máa pọ̀ ti àbúbákírì ni wọ́n fi dá àbúbákírì ọ̀kan rọ̀pọ̀ mọ́ ti umaru ọ̀kan ti usmanu ọ̀kan ti ali pé yóò ṣe ìwà àjọmí lójú o bíi oògùn tẹ́bi dá ìrẹsì àti tùràrí irọ́ ni gbogbo ẹ̀ irọ́ ni ṣẹ́rọ́sùn fi tí bá ń sọ̀rọ̀ báyìí wọ́n gúdù níbi irọ́ professor of fallacy ni wọ́n professor of fallacy. Eh? professor of fallacy kurafat okun ẹnu wọn àlè kurafat okun ẹnu wọn digbidigbi oṣufi ah hey wọn pàṣẹgẹ nu rọ so èyí tó tún sọ ní ìsìn wípé máa jó oúnjẹ mòlídì tọ́ba dọjọ́ àlèkìyàmọ́ ìmọ́lẹ̀ ni ta ló sọ bẹ́ẹ̀ sọ́lọ̀ ni àbójíṣẹ́ rẹ̀ irọ́ ni finally finally. kò lọ́nà àti kéwù yìí pọ̀ kéwù kéwù yìí pọ̀. wọ́n lè kẹ́kí máa rú àkọ́gbà kí wọ́n tiẹ̀ tó. Ṣé kí wọ́n tọ́lá Ibrahim nìyá sí? Ṣé Ibrahim nìyá hmm? sí? Ọmọ Sìnìkà ní ìlú kaula eh, bàbá náà mọ kéwú ọmọ kéwú irú kéwú tí àbújálì mọ irú kéwú tí àbúláhàbì mọ irú kéwú tí àdùláì búnú báyìí búnú sàlúùlì mọ ọmọ. Ummah, no doubt. ṣùgbọ́n àìgbà ìmọ̀ lọ́dọ̀ irú rẹ̀ kódà kò jẹ́ mọ́ language torí pé ìyá máa ti di language pass message. ẹnìkan ò jà ènìyàn pé Ibrahim níyà sì mọ kéwu o àjà o. ṣùgbọ́n kì í ṣe aṣáájú tíyẹn máa ń tẹ̀lé. Sheikh Ibrahim Niyas kì í ṣe aṣáájú téèyàn máa ń tẹ̀lé kì í ṣe. so ó wá mọ kéwú èdè ní kéwù èdè òní kéwù ṣé Ibrahim Niyasi kò mọ Islam kò mọ àlè Ìsìláàmù kò mọ ọmọ kéwù. àwọn tó sì jákẹgbẹ́ ẹ̀nu kí mo ti dákọ̀ ọ̀hún Abu Jahali Abu ok Eh, abdullahi bonu bayi bonu salul àtàwọn míì tí wọ́n jẹ́ ògbóǹtarìgì nínú àwọn ọ̀sẹ̀bọ lásìkò ànábì àwọn tí wọ́n jọ jẹ́ sàwáàmù yẹn nínú èdè lárúbáwá àmọ́ when it comes to Islam tánàbì mú wá ṣé ibrahim niyasi f9 ló gbà o f9 ló gbà o and ah, mind you ṣé Ibrahim Niyasi yìí náà ló kó bá yín tẹ̀sí di ẹni tí ń lọ bọ òòṣà ní kaula ní sinigá tẹ́ pé ẹ gbọ́dọ̀ mọ̀ lọ ọbẹ̀ bí ẹni pé ọlọ́run gbé ànẹ́bì kan dìde láti kaula torí náà mo àgírí pẹ̀lú yín pé ṣé Ibrahim Niyasi mọ̀ kí o ṣùgbọ́n orí kéwù ló mọ̀ irú kí ó ti àbújá lè mọ̀ tábù láàbì mọ̀ tí abdullahi bónú bá yí bónú sàlúùlì mọ̀ irú kí ó tó mọ̀ ní. sẹ́kọ̀ mọ̀ kéwù gan. Hmm. tábà wá ń sọ̀rọ̀ nípa ìsìláàmù ẹ má dàkọ bàbá nìyá tì mọ́ o. tẹ́ bá ń dàkọ tìjà níyà ẹ dàkọ rẹ̀ wọ́n tẹ́ bá ń dàkọ ìsìláàmù ìsìláàmù o tálẹ̀ bí mú wá ẹ má ẹ bá dàkọ Ibrahim nìyá sì sì mọ́ kò sí tó ka Ibrahim Niyas nípa Islam Islam mi ní wú bàrí un wàhùwà mínàlì Islam bàrí un wọn ò jọ wọn ò jọ ní connection papọ̀ Ibrahim Niyas ó lẹ́sìn tiẹ̀ ó lẹ́sìn tiẹ̀ tó dálẹ̀ ẹ̀sìn ẹ̀ tó dálẹ̀ ní pè ní fáídọ́tù tìjà níyà nítorí wá sí láyé tiẹ̀ nìyẹn tó ti yé fáídọ́tù tìjà níyà ni Ibrahim Niasse wá ṣe láyé ní tiẹ̀ kò wá ṣe Islam ó sì ti ṣe fáyọ́dọ̀tì ìjà níyà yẹn ó sì ti pè wá fún ẹ̀yàn ọmọ rẹ̀ so ẹ bá fẹ́ tẹ̀lé inú yín kó tẹ̀lé àmì bá mọ̀ tó tó ń bá tẹ̀lé Ibrahim Niasse ìkángun ònìjà lọ́jọ́ àlèkè àmọ́ kó túbá kó padà sínú súnà níbí níparí àdìsí tí bàbá yìí mú wá àdìsí kọ̀tàádà àti àdìsí anásì ẹ ti gbọ́ ọ nísìn pé kìí ṣe àdìsí gidi àdìsí ń bá tìlú àdìsí ń mú kàrún àdìsí ń dọ̀ yìí fún òní ẹni tó sì ní pírọ́blẹ́mù bẹ́ẹ̀ náà ní tábì tó ló ń gbà wá láti ọ̀dọ̀ kọ̀tàádà kìí ṣe kọ̀tàádà ló ní pírọ́blẹ́mù kìí ṣe àná ló ní pírọ́blẹ́mù sàbí làwọn yẹn o ṣùgbọ́n ẹni tó ló ń gbà wá látọ̀dọ̀ wọn òní oní pírọ́blẹ́mù ó kọ ẹ̀sìn ní Abdullahi ọmọ Muharram abdullahi ọmọ muharraru torí náà aláṣẹ àsìkò ń gẹ́rẹ́ o so abákan náà ń bẹ tó jẹ́ bàbá lálùjẹ̀nu báyìí bóyá ti ń bá ráàyè bóyá ọ̀rọ̀ ẹ̀ tún ni ọkọ̀ máa sún kàn tẹ bá sì rí ẹni wèrè kankan ló ń súnfí ẹ máa sẹ́ẹ̀dì ẹ̀sùn wásaàpù mi lọ́tí yé ìtọ́ba ètí bá ti wù tí bá rí pé ọ̀rọ̀ rẹ̀ ó ní ìdíkátàn mọ́lẹ̀ sí inṣàlá àlùdúsù aláṣẹ àsìkò ń gẹ dáadáa so kẹ́yìn náà kẹ́ ẹ sì mọ̀ pé

àwọn ò lè pàtìkó wálẹ̀ kàtìkàtìà kàtì ṣèwádìí nísìn nígbà tẹ́ni ẹsẹ̀ ìdàdísì ẹ̀sìn mi nísìn mo ń láti go into research kí n wo kí làdísì yẹn sọ bó làdísì yẹn ṣe jẹ́ so that ẹ̀yin woman ọkàn yóò lè balẹ̀ pé yes ha àti gbọ́ fast nípa kìíní ẹ̀yin náà wá máa ná owó ọwọ́ yín sẹ́sìn ọlọ́run tó ti yé a nídìí àwọn irinṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ irinṣẹ́ tá à ń lò ló ti dẹnu kọlẹ̀ a nídìí àwọn irin iṣẹ́ ẹ má fẹ́ dá sí tọlọ́run kó pè mí tọlọ́run làwa ń ṣe tó ti yé tọlọ́run là ń ṣe táwọn bídí àti ń pera wọn lọ síbi irọ́ tó ń rówó gbà lọ́wọ́ àmọ́ ọjọ́ wọn àmọ́ ọjọ́ tí wọ́n wòye sáwọn àwọn kì í yá wọn á lè lẹ́sẹ̀ bí gbọ́kọ́ àmọ́ ọjọ́ wọn kí wọn pé jàdákùnmù náà kọ́ ira owó làwọn máa fi ṣe tiwọn nítorí wá jẹ́ irinṣẹ́ tẹ́ ní ìsìn júmọ̀tàkì lórí nísìn àlàǹfààní àti rìkọ́dì ọ́díò simply because engine tá a lò fún rìkọ́dì ọ́díò àti ìgbìmọ̀ kó tiẹ̀ ti bàjẹ́ báyìí kò tiẹ̀ fẹ́ kan gbéná wá. ṣé èmi náà ní sùn lọ́wọ́ òyìn fara mi ẹ́ èmi nígbà yín wá níbo dàbí sì wà kí làwọn afọ àsọ ní orí rẹ̀ so àsìkò tí n bá fi ń wáyò yóò tún wá ní ìtòsẹ̀ra engine tẹ̀sí mọ́ gbọ́ kò yẹ kó rí bẹ́ẹ̀ náà àwa ti sọ fún yín pé àwọn ọ̀bà sáwọ́dì ṣiṣẹ́ ẹmbásì rí àkáǹtì pàǹbá sáwọ́dì ṣiṣẹ́ kọ́bọ́ta àbá sáwọ́dì ṣiṣẹ́ àbá kùwẹ́ẹ̀tì ṣiṣẹ́ iṣẹ́ ọlọ́run làwa ń ṣe bá a ti wá ṣiṣẹ́ ọlọ́run yẹn èyí náà máa ran ẹ̀sìn ọlọ́run lọ́wọ́ gọ́tiyé tábà ti láà nídìí nǹkan ẹ pè wá èló ni nǹkan tá a nídìí èló ni nǹkan tá a nídìí kò sí nǹkan tá a nídìí tí ò níye tí ò ní iye tí wọ́n ń tà ló ti so asọrọ àdìsí náà adịsọ ìbò kọ́ náà ń bẹ náà jẹ so ẹ̀mí iṣẹ́ lèmi ń gbà ṣe iṣẹ́ wúmọ̀ iṣẹ́ tó yẹ kí odidi wúmọ̀ wo kí wọn kí wọn kí wọn kí kí kí fún tí wọn gbà wọn ó na gbìyànjú àti là ń ṣe lábẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ yé so ẹ̀yin náà ná owó yín sójú ọ̀nà lọ àwa wa àná ìmọ̀ wa àná sójú ọ̀nà lọ ọmọ ìyá wa kan ló ra ẹ́ńjìn yẹn fún wa ó ọdụ ń ọdún mẹ́ta lónìí tọ́jà fún wa tá a ti ń lù tá a ti ń jẹ gbádùn rẹ̀ bọ̀ ní ni ó jẹ́ ká ṣe audio recording fún juma lónìí nítorí jẹ́ ká ẹ lè tẹ bá rí audio recording ìjókòó tẹ́lẹ̀ nítorí jẹ́ ká ẹ lè rí ọkọjá pé inú yàrá mi ni mo ti ṣe ẹ sì mọ̀ kò sí èrò ń bẹ èmi nìkan náà ni so definitely àrọ́gbọ́dá sí audio yìí bọ̀ tó bá jẹ́ pé inú mẹ́fà sí àti fẹ́ẹ́ sì jókòó kì í possible ariwo àwọn obìnrin ariwo àwọn ọmọ ariwo àwọn ọkùnrin ariwo àdúgbò yóò fẹ́ wọlé pẹ̀lú tá a bá ń sọ a fẹ́ wọlé torí náà ẹ ti ká náà wá sẹ́sìn so ẹ bá ẹ bá fẹ́ ẹ bá ní àníyàn pé mo fẹ́ dá sí ọ̀rọ̀ ẹ́ńjìnì ni mo fẹ́ dá sí àwọn iṣẹ́ sẹ́lújàmà tá à ń ṣe ni kó pè mí kó pè mí kò sígbà tí mi ò fi nọ́mbà mi sí orí orí ètò ní tí òjò mọ̀ sí àkáǹtì nọ́mbà síbẹ̀ ni pé àkáǹtì nọ́mbà yẹn kàn wà bẹ́ẹ̀ kẹ́nìkankan yìí kẹ́nìkankan yìí yà sí so àwọn èèyàn sì mọ lérò pé bó ṣe wà ń bẹ̀ yẹn náà ni àwọn èèyàn yà sí ẹ bá nìkan ṣe yìí máa pè wá ni pé òun fẹ́ sẹ́ǹdì kan báyìí ẹ sẹ́ǹdì àkáǹtì nọ́mbà yìí sí wa tí ó ti yé irú àlàyé tá a ṣe ní ìsìn tá a bá ṣe tírú wọ bá ṣe bó o lè ṣe fẹ́ mọ̀ pé àdìsí tẹni yẹn lò ẹ̀rọ ló pa pé àdìsí yẹn ò àdìsí yẹn ò dáa kó lẹ́sìn fẹ́ mọ̀ so tó fi dá sí pé àwọn àfáà kọ̀ọ̀kan gbọ́dọ̀ wà tí ó mọ ara wọn mọ̀ lọ́wọ́ láti lè bọ́ lọ́wọ́ àwọn oníṣúfí àwọn tó ga sí pé kò sẹ́ni tí wọn ò lè lò kò sẹ́ èyí tó wọlé àti èyí tí ò wọlé èyí tó dá àti èyí tí ò dá gbogbo ẹ̀ làwọn máa kó káàkiri tí wọn láti lè fi bídíà lọ́lẹ̀ náà ni ọlọ́run mọ́kùn wá ń pa o ọlọ́run bàmí ràn yọba mi ran ẹ̀ náà lọ́wọ́ o so ẹ jẹ́ ká tó ń bẹ̀yẹn lálẹ́. àwọn ìjọ ahmadiyya àwọn tó ní kọ̀díyà níyà àwọn tó ní làhọ́ríyà káàkiri gbogbo àgbáyé wọn kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe mirza gulam ahmadu lànábì àwọn ahmadiyya lòjíṣẹ́ àwọn ahmadiyya múritádọ ni bàbá rẹ̀ wọn kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. masihu tá ń retí Ìsá ọmọ Màríyàmá kì í ṣe gulam ahmadu torí aláwo kò rán níṣẹ́ tí kò ṣe èṣù ẹni ẹ̀kọ́ tó ń jẹ́kọ̀ dì ìyá níyà kí gbogbo wa lọ mọ̀ dájú kúrọ̀ ní mírízà mírízà gulam ahmadu pẹ̀lú nájímù ilẹ̀ rọ̀ kúrọ̀ ní gbogbo wọn o kàláwù ìṣọ́ṣọ́ wa ká má di ṣèpèrè o bí ìjọ àwọn amadíyà pẹ̀lú ìjọ tìjáníyà pẹ̀lú ìjọ àwọn ṣíyà kàláwù làwà níbẹ̀. Mirza zagulam Ahmadu àti Shehu Ahmada tó lẹ́sìn tìjáníyà pẹ̀lú ìbọ́rin nìyà ó kúrọ ní gbogbo wọn o. Ẹ jẹ́